Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ ọ̀rọ̀. Orúkọ tèmi ni Ìyáàfin Ìfẹ́olúwa Ọládàpọ̀. So lórí ètò wa lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa idea home family. So látẹnu ìmáàmù wa ní látẹnu ìmáàmù wa Abdulhakeem Buwa náà la mọ̀ wọ́n so lónìí ẹ máa bá wa ṣe ẹ máa bá wa pèrò wọlé lónìí don't take. Lami dadi. So lónìí máa bá wa ṣe máa bá wa comment bá wa pèrò wọlé. Take.

relationships, especially before and after marriage. Another partnership, ètò tó máa alaikum sáà. wa rahmatulahi wa barakatu. Okay, ìmáàmù wa ti wọlé o. Ṣé ń gbọ́ mi báyìí sà? bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yín kíríárì bí àṣà àwọn èèyàn wa kan mo ń gbọ́ yín kíríárì ah, iná wo ló ń gbọ̀n yóò. mo ẹ̀ ṣe nǹkan yìí ni ẹ káàbọ̀ sórí ètò wa sá assalamu alaikum sá. máṣáláà máṣáláà so ẹja bẹ̀rẹ̀ tòní ṣẹ̀yìn a fẹ́ dá wa lákòókò rárá lónìí. طب بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه الحمد لله بنعمته تتمه الصالحات الحمد لله الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا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 alhamdulillah. Eh, ìdùnnú ṣubú layọ̀ fún mi lónìí ìṣàlà rahman bó ti yẹ pé èyí máa sọ fíìmù abad eh, ìdùnnú méjì ní ń bẹ lára mi lónìí eh, hmm. màá máa sọ mi tí mi ìfẹ́ tí ìbẹ́ spíkà kọ́lọ́mù bàbá àlekọ́lá kọ́mọ́ṣà jẹ́ kí ìdùnnú náà ó kárí kọ́lọ́mù kọ́mọ́ṣà wá wọlá ibi tí ìdùnnú náà ti wá gbogbo àwọn tí wọ́n ń jẹ̀ràn arú ìdùnnú bẹ́ẹ̀ náà ọlọ́run kó pin kárí wọn ọlọ́run kó pin kárí wa jẹ́ńjẹ́ kó jẹ́nẹ́rà ọlọ́run kó pin kárí wa ọlọ́la haula wala quwwata illa. now today inshallah we will be speaking on ideal home an hmm. ideal home or ideal family. Hmm. Eh, awalan eh, ṣe mọ̀ pé tẹ́lẹ̀ náà à ń sọ̀rọ̀ nípa eh, marital affairs ẹ rí i pé bàbá fẹ́yàwó náà àkúkú sáà ní fi sí street kò ní jẹ́ pé street ni àwọn tá a bá fẹ́ tí ó wà á ṣàmúwálé náà ni. bẹ́ẹ̀ náà irú ilé wo ni mùsùlùmí máa ń fìyàwó sí kí làwọn nǹkan tó gbọ́dọ̀ wà níbi tí mùsùlùmí ti ẹ̀mí tí ilé tí mùsùlùmí tó fẹ́ fi àwọn ọmọ àtìyàwó rẹ̀ tó fẹ́ fi ilẹ̀ sí irú ilé wo ló gbọ́dọ̀ jẹ́ tò ló fi jẹ́ pé eh, èyí tí mùsùlùmí fẹ́ mójútó ó pọ̀ gan-an ni. so ìdí mùsùlùmí mójútó yìí tó pọ̀ ni tí o tí ò tí ò báwo ni kí n pè àti ó pọ̀ débi pé kò ní jí ó ráyè rádaràdà torí pé o in tó fẹ́ in tó bùkátà sí in tó pọ̀ ni so aláyàhà tá a bá ń sọ̀rọ̀ nípa an ideal home or ideal family we say that àbí ká kọ́kọ́ mú home wá pé a home is a place hmm. where the family dwells and nobody will counter that. ilé jẹ́ ibì kan tó ṣe wípé ibẹ̀ náà Yorùbá sọ pé tá a bá gbálé tá a bá gbá ta àtàlà á darí ẹ̀ sí ìyàwó bísì ọkọ bísì àwọn ọmọ náà ó lọ school everybody ó ṣe gbogbo bó ti wulẹ̀ kórí náà bí ọkọ ó ṣàdé láti ibi iṣẹ́ ìyàwó náà ó ṣáàdé láti ibi iṣẹ́ so mọ́ọ̀mọ́ kan tí gbogbo wọn bá dé ibì kan náà ni gbogbo wọn ó dé sí. so where the, the family dwells and settles down ṣe àpé àwọn ibì kan náà tẹ́ pé èèyàn ń gbé ṣùgbọ́n èèyàn ò lè settle síbẹ̀ fápẹ̀rẹ́ ń sìn ẹlòmíín wà tó yẹ pé èèyàn ó yíyà ó lè gba hotel ṣùgbọ́n lójú tó lè ṣe lóòtẹ́ẹ̀lì àwọn kankan ń bẹ tó yẹ pé ó lè ṣe ń ṣùgbọ́n kò lè ṣe lóòtẹ́ẹ̀lì tọ́lá lọ́wọ́ lọ́gbẹ́ à ah, ẹ ìwọ lọ́rọ́ one ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ọ̀dà ọ̀dà àìmọye tó yẹ kí ẹ ní ń gbé nǹkan kan. èèyàn settle down sí and where they find comfort lára ń tilé nínú o. tó yẹ pé ah, bẹ́ẹ̀ bá wọlé èèyàn náà ó mọ̀ pé èèyàn wọlé bó bá lọ bá èèyàn lálejò ilé onílé kì í dàbí ilé ara ẹni kò sí bẹ́ẹ̀ ṣe lè wà tó kò sí bẹ́ẹ̀ ṣe lè rìnrìn àjò tó kí ibi téèyàn ti kúrò kó wá dàbí ilé èèyàn and so ilé èèyàn òun náà ni ó gbúdọ̀ jẹ́ pàtàkì and refuge where they seek from the labour and stress of life ẹ̀rì mo sọ lẹ́ẹ̀kan bá a bá gbalé bá a bá gbàtà àtàlà dà sí béèyàn bá bó o bá lọ kò sí bó o ṣe lè ní stressful day tó kò sí bó o ṣe lè ṣe wàhálà lọ tó at the end of the day you come back home ṣùgbọ́n wàhálà méjì ni if you are married uh, you are rest assured But if you are not married, by the time you you you you are back home, challenges méjì lónìí. Challenge àkọ́kọ́ ni pé ilé ti lè rọ́ọ̀fù kó tó kú omi. Ẹlẹ́ẹ̀kejì ni pé the challenge of meal. Torí pé mo máa ń sọ mo níṣẹ́ rí kí èèyàn má rí anything in marriage. Kí èèyàn má rí anything in marriage. For the fact you are back and your meal is ready, it's it's a problem. Or let me say, 50% of your problem is solved nítorí pé yorùbá gan bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ mi bá kúrò nínú iṣẹ́ iṣẹ́ bùṣe wọ́n sẹ́yìn bá ń rí ẹwọ́ ti bẹnu gbogbo àwọn yòókù ó fúyẹ́ nígbà tí mọ́mì mi ń bẹ láyé wọ́n ní àwọn gbèsè kan wà tó ṣe é gbọ́ pé èèyàn máa ń jẹ àwọn gbèsè kan wà pé táwọn èèyàn bá gbọ́ pé ó jẹ gbèsè yẹn wọ́n ti mọ̀ pé sẹ̀nọ́mà ó nọ́mà kini iru irú àwọn gbèsè náà ó ní pé nísìnyí èèyàn lọ jẹ gbèsè oúnjẹ àwọn gbèsè yẹn ṣe é gbọ́ sétí mọ́mì mi wá ní a etí wo ló ń gbọ́ wípé èèyàn lọ jẹ gbèsè aṣọ èèyàn lọ jẹ gbèsè bàtà kò ṣe é àwọn yẹn ayé ò búyàn ṣùgbọ́n tó bá o jẹ gbèsè oúnjẹ kódà ààrẹ ẹni tó ṣe pé ó lè ràn yẹn lọ́wọ́ gan láti kéèyàn san madam ẹ jẹ́ kí n bá yín san gbèsè oúnjẹ tó bó tó yọ bọ́ bàtà aṣọ mọ́mí mi ó sọ pé ebi ìpààyàn lọ gba àwọn aṣọ ebi ìpààyàn lọ gba bàtà aṣọ so ìyẹn ni pé ilé téèyàn bá ló fi jẹ́ pé ẹni tí tá a bá ń sọ̀rọ̀ lé ilé gbọ́dọ̀ jẹ́ ibi tọ́kàn yóò balẹ̀ sí téèyàn ó lálàáfíà sí ṣẹ́kẹ́ mẹ́yàn bá ti wọlé báyìí ẹ̀ máa pẹ́ ah no pẹ̀lú ògo ọlọ́run èmi náà ti wà níbi tó yẹ pé ah, ọkàn mi balẹ̀ tí ò ní sí ọnu kọ́lọ́hún bọ́ba àlékọ́lá kó mọ̀ dẹni kọ̀ọ̀kan wa láàmú kọ́lọ́hún kó fi lé wa kó fi ṣe ètùtù ojú kó fi ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. now one of the things that makes a home ideal? kí làwọn nǹkan tó ṣe wípé bá a bá ti ní bó ti yẹ pé a lè parí lọ́sẹ̀ yìí náà pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha rahman á tẹ̀síwájú níbi tá a bá bá ni. so tá a bá ní ilé wa ideal dáa ah, hmm, ilé yìí ilé ni bó ti yẹ kílé ó rí rèé aláwọn kan ń a house a good home must have good social environment a good home must have a good social environment ló fi jẹ́ pé gbogbo àwọn tá a bá fẹ́ máa gba lẹ́tà rẹ́ǹtì ilé ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹja sì bẹ̀rù ọlọ́run ládùúgbò mi tí mò ń gbé ń bí ustaz ti ń ṣe wáàsí fún wa ní mọ́ṣáláṣí wa wọ́n gbalé sí ibì kan ń bẹ̀ lọ́dọ̀ bàbá wa kẹ́nà tó wà mọ̀ṣúrù tí gbogbo aládá ọmọ bàbá wa àgbàlagbà ni wọ́n is a retired soldier and a responsible personnel. so ìdúró jẹ́ ká wálé wá sí àdúgbò nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ pé ah, àwọn ò kí ń láìkí ariwo ẹlẹ́ẹ̀kejì pé àwọn fẹ́ ilé tó yẹ pé yóò súnmọ́ mọ́ṣáláṣí so alhamdulillah ọlọ́run kádàrá kó jẹ́ pé ibi tí wọ́n gbalé sí kò sáriwo ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún wá súnmọ́ mọ́ṣáláṣí àjọ ń kírun so àfáà náà àfáà àgbà ni wọ́n tó jẹ́ pé kódà ní mọ́ṣáláṣí wa tó bá yàtọ̀ sí kútúbà àbí bóyá mo kàn fẹ́ ṣe ziyada tí wọ́n bá sọ mi ò kí mi èé sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí tá bá ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ náà nìyẹn so kọ́mọ́bà tí ìtakò mọ́sàbí bá mọ́sàbí làbá ìfi sọ̀rọ̀ á ah, ibòmí ìfi wọn lẹ̀ máa jẹ́ kán sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n along the line wọ́n wá kọ́ ilé ṣayéṣayé kan àwùjọ pé ní ṣayéṣayé ibi tán ti ń mu bí ìyà bí ìyà tán ti ń mu gbogbo ẹ̀ táwọn obìnrin ti pàdé wọ́n pàdé ọkùnrin eh, kò jọ bí aṣẹ kò jọ mí ní ilé aṣẹ́wó mí ilé ọtí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ wá di pé ojoojúmọ́ wọn lè ṣe ká máa play orin ṣẹ̀dẹ̀mọ̀ lẹ́nvárọ́mẹ́ǹt yẹn mọ̀ environment ibi tó ti ń mutí àwọn èèyàn ó múra wọn kélekèle wọn ó jókòó bóyá pẹ̀lú obìnrin olóbìnrin àbí bákan wọn ṣá so tó fi wá di wípé kíní ti wá new stars lára pé ah ẹ̀yìn ẹ comfort làálà wá wá ó ti di àlàáfíà làálà wá wá ọ̀tọ̀ ní nǹkan tá a bá pàdé so kíní ẹ wá ń ṣe ó di pé ó ti wá ní wọn lára wọ́n wá sọ fún mi pé àwọn ń wálé mu ah, usas kí ló dé ṣẹpẹ àǹfààní ni wọ́n jẹ́ fún wa ní mọ́ṣáláṣí àtọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tán ti ń ṣàǹfààní bẹ́ẹ̀ kí ló dé wọn ah, wọ́n wá kálà ẹ wọ́n wá rò ọ̀rọ̀ náà bá mi nínú jẹ́ pọ̀ torí pé díẹ̀ náà ni ibẹ̀ ibẹ̀ náà à ń fìlì impact wọn náà ní mọ́ṣáláṣí wa àmọ́ kò tó torí pé ó sì jìnnà díẹ̀ sí wa ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ rádaràda wọn àwọn ti kí ṣáyà àti lọ́ntì wa but torí pé wọ́n fẹnu sọ ilé yẹn wọ́n máa wà ìgbà míì wọn a máa wà ń bẹ̀ títí dago mọ́kànlá tí wọ́n máa lùlù tí wọ́n máa tí wọ́n máa ṣe so mùsùlùmí tó fẹ́ gbalẹ̀ good social environment tàbí àwa generalist tá a bá fẹ́ gbalé ibi tá a fẹ́ gbalé sí kò ń ṣe ibi tó lè corrupt àwọn ọmọ wa kò ń ṣe ibi tó lè corrupt àwa fúnra ẹlòmíín wà tó jẹ́ wípé kì í gbórin nínú ilé ṣùgbọ́n kò sí latest orin táwọn ọmọ rẹ̀ ò mọ̀ ẹgbàlá yé mi kì í gbọ́ orin nínú ilé ṣùgbọ́n kò sí latest orin táwọn ọmọ rẹ̀ ò mọ̀ why because ibì kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn tí wọ́n ti ń plé orin ẹ dẹ̀ mọ̀ pé ọmọ eke gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú orin ní máa ń encourage wọn and that is why in teaching in teaching we were encouraged we were taught to teach the younger ones with playway method àwọn ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ under education the best methodology ever is playway method ẹ̀rì láyé jọ̀hún orí mi èjìká èkún ẹsẹ̀ orí mi èjìká èkún ẹsẹ̀ orí mi èjìká èkún ẹsẹ̀ tirẹ̀ ní olúwa kwatakwata adéhábẹ́ my head my shoulder my knee my toes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rì pé ọmọ ó ha orin faster ju any other thing lọ nílé kéwu wa níbí tá tí wọ́n bá ń kọ́ alif bá a ta ta ó máa ń pẹ́ kí wọ́n tó tètè mọ̀ but by the time you introduced the playway method you introduce it as song alif ba ta fa jim ha kho dada ro zain sin shi sod zọtọzọ àìgàn ìfà okọ Kef Lamim Nun Wao Haolam Alif Amzat Yaw Wao Haolam Alif Amzat Yaw Wao Haolam Alif Amzat Yaw ẹ̀rí ẹ gbọ́dọ̀ kọ́ wọn fún ọjọ́ méjì tí wọ́n fi mọ̀ sórí ẹ gbọ́dọ̀ kọ́ wọn fún ọjọ́ méjì tí wọ́n fi mọ̀ sórí táwọn ọmọ yẹn bá tún wá ń bọ̀ ṣẹ́mọ̀ irú àwọn tá a jẹ́ tíṣà àwa tún máa ń wá ọgbọ́n mi irú báwa Sheikh Adam bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní kéwú alif torí pé bàbá mudirul markaz rahim allah rahmatan wasi'a ọlọ́run kò bá ṣàbá lékún àlàáfíà wọn. wọ́n ní nígbà náà lọ́hùn àwọn lárúbáwá tábàkọ bá ta ta wọn kì í kọ́ mọ sí to differentiate these three letters dal dal wọn kì í kán mọ sí kankan bẹ̀ láti differentiate ẹ̀ rosain kò ní sí ìyàtọ̀ sin shin sod dod tọ́ọ̀dọ̀ aingoin falcof caf àtàwọn ìyàtọ̀ sáwọn tí ò bára wọn mu ṣùgbọ́n bí wọ́n bá kọ nǹkan kalẹ̀ wọ́n mọ tí wọ́n kọ wọ́n lára bóyá wọ́n kọ báǹsì wọ́n kọ tà táwọn fúnra wọn bá ti rí nǹkan tí wọ́n kọ wọ́n kọ wọ́n mọ̀ ṣùgbọ́n bàbá Sheikh Adam ọlọ́mọ ṣàbá kẹ́ wọn àwọn ni wọ́n introduce ẹ̀ bá a ti wí tó jẹ́ pé kò ní bára wọn mu alif láṣẹ ìhà alẹ́ ìhà bá wàhídù fi tàhátìyà tá ìsìnàní fi fàókìyà sá sálásàtún fi fàókìyà jim wàhídù fi tàhátìyà ha. لا شيء عليها خاء واحد في فوقها títí tó fi dé yá bẹ́ẹ̀ ẹ rí i pé even pẹ̀lú orin yìí yóò tètè jẹ́ káwọn èèyàn ó ha and ṣe mọ̀ pé làákàyè wá yàtọ̀ síra wọn tí ẹlòmíì tó bá ti bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ àwọn kìnìún yẹn ni ó dúró lórí ẹ̀ tó bá ti láwọn aráàfin tó fẹ́ jọra wọn yóò máa fi kìnìún yẹn wọn bóyá bíi fáf àti kọ́ọ̀f fáf wàhídù fi fàókìá cough ìfúnani ok cough lélẹ̀ tí wọ́n fi differentiate bẹ́ẹ̀ so kí mo fẹ́ fàyọ ni pé bá a bá múlé síbi tí wọ́n ti kọrin ó dàbí ẹni tí ń gba fíìmù ọlọ́fọ̀ wálé ni ẹ rí i pé béèyàn bá ń gba fíìmù ọlọ́fọ̀ wálé àwọn ọmọ rẹ̀ ó mọ̀ fọ́ pè ju babaláwo lọ tí ọmọ mi bá kí ọfọ̀ bọ ẹnu báyìí babaláwo ń yájú ni and kò dẹ̀ sí nǹkan tó fà á it is the environment environment ibi tí àwọn tó bá gba ọlọ́run gbọ́ tí wọ́n bá wà it will encourage people bá a bá ní mọ́ṣáláṣí ní environment is going to help all you know all those who who, who reside there at least kò sí bó ṣe lè ya kùndàrú tó tán bá ṣàpèrún ọ̀ mọ́ṣáláṣí but tó bá yẹ pé ibi tí mọ́ṣáláṣí ò sí ni ó lè jẹ́ yá sí glass ọgbẹ́ à kò sí mọ́ṣáláṣí ládùúgbò wa àmọ́ nísìnyí mọ́ṣáláṣí wà ó làwọn bàbá fi máa ń kọrin láyé john pé wọn ní ẹ̀yin ará àdúgbò yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ará àdúgbò yìí ẹ bẹ̀rù Ọlọ́run mọ́ṣáláṣí láàrí àríjàmá ẹ̀yin ará àdúgbò yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ará àdúgbò yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ará àdúgbò yìí ẹ bẹ̀rù Ọlọ́run mọ́ṣáláṣí láàrí àríjàmá ẹ̀yin ará àdúgbò yìí ẹ bẹ̀rù Ọlọ́run a lot of things tó lè corrupt environment jẹ́ kan bẹ̀. ẹ rí i pé mo sábà the hereditarians and the environmentalists they always argue who owns the child the child belongs to who àwọn environmentalists want ah the, the child belongs to us àwọn hereditarians want the, the child belongs to us now who owns the child ta ló wọ́n ní ó dáa ń sìn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀ǹbárò ẹ̀ the mother ọmọ product bàbá àti ìyá rẹ̀ ló jẹ́ kí ló ṣe wá kan tẹ̀ environment ó dà o ẹ̀yin ẹlẹ́ environment kí n ti yín àwọn ni àwa ládìtámì ẹ̀ǹbá irú ìwà tọ́mọ ó wù tí wọ́n bá ti bí ọmọ tán wọ́n ẹ̀ wọ́n ní tálákà bá ti bímọ rẹ̀ tó àìmọ́jọ́ kù sí lọ́wọ́ àbí wo ni wọ́n ṣe ń pè tí wọ́n bá ti bí ọmọ tán environment ni ó determine irú ìwà wo lọ́mọ yẹn ó mọ̀ wù. láfi wá kọ́ ọmọ pẹ̀lú theory pé heredity owns the card but environment plays it. kò sí bá a ṣe fẹ́ ṣe eh, let me start a very good example fàpẹẹrẹ ń sìn àfà dáadáa ó rí admission sí yunifásitì kò sí bí ìmánì rẹ ṣe lè ga tó yóò dínkù torí pé university environment is another home entirely university environment is another institution entirely is another country entirely is another planet entirely mi tí ì mọ bí èèyàn ṣe ní mọ́nì tó tó wàá wà ní yunifásitì mọ́nì rẹ ò ní dínkù èyí tí ì mọrú mọ́nì bẹ́ẹ̀. ọlọ́wọ́ ṣàkí àfa àgbà bàbá wa Dr. Sheikh Lukman Idris Shekoni àti wọ́n jẹ́ olùdásílẹ̀ Daru Sunna lè darasati lugha arabiya wa thaqafa al-islamiyya nílùú Àkúrẹ́ ní Goba àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ní kò sí bí mọ́nì èèyàn ṣe lè ga tó tó bá wọ yunifásitì yóò dínkù kò sì sí ìtọ́jú ó dínkù ju pé environment ibi tó bá rẹ̀ ṣé wọ́n ń ṣẹ̀sìn yunifásitì mọ́tàlásí wà mẹ́ ṣùgbọ́n yóò dínkù kò sí nǹkan tó fà ibi tó bá rẹ̀ so mùsùlùmí tó fẹ́ gbé you want to secure an ideal home o gbúdọ̀ rí pé kì í ṣe ibi tí ìbàjẹ́ ń bẹ rí pé ibi táwọn ọmọ rẹ̀ ó ti lẹ́ni ni náà ní ẹ̀yẹ́ lọ gbayé síbi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbé bẹ̀ àwọn ọmọ ní pátá ló pọ̀ ńbẹ̀ àwọn oní hot micro mini sketch ló wà ńbẹ̀ o sì bìlí pé ọmọ yẹn ó ṣe dáadáa ńbẹ̀ àfi kó o múra ó wàá mi táwọn ọmọ oníṣòkòtò tó pọ̀ sí ó wàá mi táwọn ọmọ tó ń ṣìdí ilẹ̀ tí wọ́n pọ̀ sí àti àti lè kó pẹ̀lú environment yẹn yóò le díẹ̀ àfi kéèyàn ó múra so good social environment very important let there be mosque káwọn ẹni eré wà ńbẹ̀ àwọn tó ṣe wípé wọ́n ní mọ́nì Islam sì ń bẹ lára wọn ò ń ṣàwọn mùsùlùmí bọ́kọ̀ bọ́ọ̀kọ̀ o ìyá rẹ̀ ń kọ́ oyè odò bàbá rẹ̀ ń kọ́ oyè oko àwọn aráalé yìí ń kọ́ wọ́n ní ká sọ pé àwọn ò sí ń àwọn kọ́ o. ẹlẹ́ẹ̀kejì the location the location where your house will be it's very important mọ́jọ́ wà mí tó yẹ pé tó bá pẹ́ gan ò ní rọ́kadà kí ṣe gbogbo nǹkan ṣe gbogbo yẹn náà lọ́wọ́ máa ń tètè ṣe nǹkan ọ̀gùn fún ṣùgbọ́n jẹ́lẹ̀ rẹ̀ ó súnmọ́ tòsí jẹ́lẹ̀ rẹ̀ ó jẹ́bi tó yẹ pé tí wàhálà bá ti ẹ̀ wà tó bá ń ṣe alistigọ́sà tó bá ń pariwo pé ẹ gbà mí àwọn èèyàn ó lè dìde ìrànlọ́wọ́ sí ọ. jẹ́ kí ilé rẹ̀ ó wà níbi tí ó ti máa tí mọ́nì rẹ̀ ó ti máa lékún tó jẹ́ pé ah bó bá ti ráwọn èèyàn tó bẹ̀rù ọlọ́run ní gbogbo àti ẹnu gbà ní kẹ́ni tí ò lẹ́sẹ̀ wọn ní bí ẹni bí èèyàn bá ń sunkún pé òun ò ní bàtà kó ẹni tí ò lẹ́sẹ̀ sọwọ́ tí wọn náà bá ti tí ò lẹ́sẹ̀ ọmọ dúpẹ́ tọ̀ olúwa ò ṣe olúwa ò ṣe o ibi tó gbọ́ ọ̀rọ̀ mi gba olúwa ìwọ number health factor ìwọ tí o ní asthma fàpẹẹrẹ ò ní lọ gbalé síbi tán ti ń ṣe búrẹ́dì àbí níbi tó yẹ pé wọ́n ti mọ bọ́ọ̀nù kóòlù ó ti mọ̀ pé yóò kó bá ọ so gbogbo tí ó bá lè mọ mú àìlálàáfíà wá o gbúdọ̀ kọ̀nsídà ẹ̀ kó tó di pé o gbalé torí pé tí ilé ò bá ti wà comfortable fẹ́ni tí gbé then the home is not ideal it is not ideal it has to be that gbogbo nke tí o fi wá lọ́kàn balẹ̀ pátá ní bẹ́ẹ̀bẹ́ so ìyẹn ni ó jẹ́ kó jẹ́ an ideal place egg factor ẹni tí ò láìkí o tó lọ gbalé sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ṣe é pé wàhálà ni àti ẹ̀gbọ́n táwa ń gbà tá a bá ń pèrun ṣe pé irun pípè kò sí tí kó kò sí tí kó àìrójú báyẹn nídìí ẹ̀ Allahu akbar Allahu akbar tọ́lọ́ba tiẹ̀ tí wọ́n báyẹn ṣe tẹ́lẹ̀ rí àwọn tó lóhùn tí wọ́n fohùn pèrún lọ́nà tó dájú Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹ rí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè kó nira bá báyàn ṣùgbọ́n wàá mi tó yẹ pé ó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ọwọ́ dàsìkò tó yẹ kó o sinmi ló bá bẹ̀rẹ̀ sí gbọ́ ìlú ní kíkẹ́ kíkà wọ́n sì lù ú bẹ́ẹ̀ tilẹ̀ fi mọ́ ṣàpẹ́tù ẹni bẹ́ẹ̀ wàhálà ni mo ti ráwọn tó yẹ pé torí kízi yẹn náà ni wọ́n ṣe kó kúrò níbi tí wọ́n ń gbé gbà á ah, ilé yóò hàn àwọn lè ojoojúmọ́ náà fi ń ṣe fíjì nígbà táwọn bá ṣiṣẹ́ lọ́lọ́ ẹ̀rọ ẹ̀gbẹ́ àwọn tọ̀hún kò sí tó kan àwọn pé bóyá ẹnìkan ò lọ bí sábẹ́ ẹnìkan lọ bí irúfẹ́ ẹni tí ó ní lára ẹ̀ tó bá complain àwọn wọ́n lè sọ ọ́ di aṣòdì sí Kristi bẹ́ẹ̀ sì ni àwọn tó yẹ ká mójútó ni nígbà míì ìgbà tí mo wà ní skul kìíní yẹn máa ń jọ mí lójú tá bá wà ní ẹsẹ̀ ẹ̀ńdà bóyá mo wà ń bẹ̀ tí wọ́n admit mi táwọn tó ń ṣe morning prayer tó bá wá dé wọ́n wàá bẹ̀rẹ̀ sí pariwo débi wípé ariwo wọn ó máa wá kópa lára bá àwọn tí wọ́n admit ẹ dákun irú àkíyà wọn nìyẹn nígbà tá lára àwọn èèyàn ò yá kẹ́ fún wọn ní rest ẹ wá débẹ̀ torí pé ẹ ń ṣàdúrà ẹ wá ń fi tiyín kó bá wọn ṣàpẹtẹ bá jáde tí wọn tẹ bá sọ fún ọ pé n tá ń ṣe yóò dáa wọn ni ṣé àbí kan sọ pé torí pé torí pé ẹ kì í ṣe christian torí pé christian ni kò ní tako no bí àṣà ẹnìkan ti ń ṣe wọnrẹwọnrẹ lánàá tó ní ó wá ń kọrin kan ẹ má bínú christian platform ó ní agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù agbára ń lọ fi ẹjẹ jésù lọ fi wo àtọ̀sí <laughs> lọ fi ẹjẹ jésù lọ fi wo ibà <laughs> ṣe rí i pé ní tragicomedy àbí serial comedy ọ̀rọ̀ yorùbá ó ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ṣùgbọ́n fi ìfà àyìndà torí innocent and element of senses ṣẹpẹ́ tó sọ yẹn ó lóòótọ́ ó lè ṣe bákanbákan àmọ́ senses wà ń bẹ̀ eh. ṣé ó fẹ̀jẹ̀ jésù ó fi wo orí fífọ́ àbí ó fi wo onírírun àbí kí ló ń sọ you understand so your health ibi tí health ẹ ò bá ti gbé má gbélé ń bẹ̀ tó bá ti wà níbi tí health ẹ ò bá ti gbé the home is not ideal bẹ́ẹ̀ yẹn bá ń wálé ìṣídà àwọn fẹ́ gbélé ni àbó fẹ́ kọ́lé ni ó gbúdọ̀ wo environment ibi tí ó bá ẹ lára mu tó o dẹ̀ rí pé environment yóò ní corrupt àwọn àìmọye àfáà míì tó jẹ́ pé environment ló corrupt ibi ọgbà lé mo máa àfáà kan ó bí ọmọ sọmọ bàbá ìwò ní tó méje ọmọ rẹ̀ méje ni àfáà ni kódà mufasiru ìlú ni mẹ́fà nú àwọn méjèèjì sì ń ṣe yahoo ṣé pé òní kan wá fọlọ́pàá mú ọ̀la kí wọ́n á kàn fẹ̀ ọ̀la sars ọ̀túnla efcc odidi àfàǹlà kò dẹ̀ sí nǹkan tó kó bá bàbá ju wípé ibi tí bàbá gbalé sí àwọn g guys àwọn náà ń gbé bẹ̀ báṣẹ yìí níṣẹ́ táwọn díẹ̀ rárẹ̀ pé àwọn ń rówó ló bá di wàhálà kọ́lọ́run kó mọ́ fọ ọmọ kó mọ́ fi ṣàdánwò fún wa. Another factor one two three another number four is good hearing.

ṣùgbọ́n tá a bá wà níta tá a mí atẹ́gùn tọlọ́run sínú ó máa ń strengthen ẹ̀yàn ó máa ń jẹ́ kí ara èèyàn le ilé gbọ́dọ̀ jẹ́bi tó wà well ventilated ẹgbẹ́ tá a bá ṣí window atẹ́gùn ó wọlé ọwọ́ lọ gbalẹ̀ síbi tó yẹ pé ṣe mọ̀ pé àwọn area kan àtẹ́fẹ́ tó bá ṣí window báyìí ah ooru ni ó mọ̀ wọlé àtọ̀pọ̀lọpọ̀ àwọn sọ ẹlòmíì ṣí window pàápàá lẹ́yìn kan tan fan irú lébẹ̀ tẹ́ bá kọ́ wọbẹ̀ yóò mọ̀ ọrùn ni kò sọgbọ́n tó fẹ́ dá sí torí gbogbo àwọn atẹ́gùn atẹ́gùn yẹ kó wọlé kó blow away kódà tí wọ́n bá pẹ́ jì nínú yàrá tí wọ́n wá wà yàrá yẹn ó mọ ọrùn torí pé gbogbo wọn pátápátá èémí kan ni wọ́n máa mí torí pé atẹ́gùn ò sí láti kó wọlé kí kó neutralize àwọn nǹkan yẹn àná possible irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n tètè máa kárùn lára wọn wọ́n ma kó àrùn látara wọn it's a problem so a house must a, an ideal home must have a good you know, hearing Ategun gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ wà well ventilated ó shi windo Ategun ó wọlé Ategun àlàáfíà ó wọlé ìwọ gan wà gbà Ategun Alaafia o àlàáfíà ó wọlé. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni sunshine ilé tí yàrá bá kọ́ ó gbọ́dọ̀ jẹ́ bí tí oòrùn láǹfààní àti máa wọ bẹ̀. and there is a wise saying a wise word that says the home which the sun enters the doctor never enters it the home which the sun enters the doctor never enters it. ẹ rí i pé láwọn àsìkò kan wọ́n a máa sọ fún wa wípé oòrùn àárọ̀ bóyá láti bí from uh, from uh, bóyá seven àbí eight to ten wọ́n ní vitamin kìíní kan ìyẹn ni pé ó dáa lára ṣùgbọ́n wọ́n ti ju ìyẹn lọ vitamin fever ni o that is ó dáa kí ara máa expose sóòrùn ó dáa kí inú ilé tá a bá ń gbé náà kó máa expose sóòrùn torí pé tóòrùn bá wọlé àǹfààní tó pọ̀ ló fi jẹ́ pé kò sí tọ́lọ̀ ń dá tí ò láǹfààní tiẹ̀ bó ṣe ní dùùsì tiẹ̀ náà ló ní don't don't overuse it àtà ìta ìjẹ gan bá a bá jẹ oúnjẹ jù tó bá pọ̀ jù yóò ní wàhálà béèyàn bá bá mu omi láàmú jù yóò dá láàmú lẹ́kùjẹ́ pé tí dókítà bá prescribe oògùn fún yàn náà o gbúdọ̀ lo wrongly tó bá lo wrongly náà yóò dẹ̀ láàmú so kò sí gbogbo ohun tí a bá ní àbí tá a bá fẹ́ lò a gbúdọ̀ ṣe é níwọ̀ntúnwọ̀nsì sọ́dà kó má pa kópa lára bára. And uh, because of the activity we still have ahead of us, I'm going to stop at where Islam and Iman resides. An environment where you have Islam and then where you have the faith, the Iman. Who are the set of people residing in your area? ẹ ọlọ́run abẹ́ọ́ a fi alẹ́ yìí a fi bẹ̀ ọ́ mọ́ṣá ẹ̀ bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àforíjì fún bàbá wa àṣẹ́k dóòlù rain aboto. ọlọ́run kó mọ́ṣá bá ẹni wọn mo ti gbọ́ pé àwọn èèyàn mẹ́ta kan ń bẹ bó ti yẹ pé odidi tíra ni àwọn èèyàn mẹ́ta kan ń bẹ tó yẹ pé dandan ni kó o fẹ́ràn wọn dandan ni túláàsì kó o fẹ́ràn wọn wọn bá àmọ́ wàá fẹ́ràn rẹ dandan ni kó o fẹ́ràn wọn aláwọ̀kọ́ ń bẹ̀ òun náà ni òun bí ẹni àwọn tí wọ́n bí ni wọ́n bá wọ́n fẹ́ o wọ́n fẹ́ o dandan ni kó o fẹ́ràn àwọn òbí rẹ kó o má tara wọn sórí ibú ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ nítorí àsìkò ni òní jẹ́ kí n yà lọ bẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà lẹni tó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ whether you like it or not you need your lecturer's pass mark to excel kódà kó jẹ́ zero unit course ṣẹ̀gbọ́n àwọn iṣẹ́ yẹn máa ń burú iṣẹ́ tí ó jẹ́ zero unit course tó yẹ pé ó dẹ̀ gbúdọ̀ pass even at e level tí ò ní kankan tó fẹ́ hard ṣùgbọ́n wàá pass ẹ̀ lecturer tó bá wá ń tèkì irú irú iṣẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ olórí burúkú èèyàn ó lè jẹ́ ẹni ẹni àṣẹ́bílé tí ó máa sọ fún wọn pé A for God B for my family C for serious student ìyẹn ni pé kó o tó lè rí sí ìyẹn gan ẹ̀mí rẹ̀ ó fẹ́ bọ́ so irú iṣẹ́ bẹ́ẹ̀ báwọn èèyàn bá ní í ń bẹ̀ wọ́n máa ń gbàlù ní pé kí wọ́n máa ń jọ ní sìnkà aleluya tínú wọn mọ̀ dùn ah mo bọ́ lọ́wọ́ bàbá yìí <laughs> tó ò lè kọ́kọ́ ní a ò sì lè kọ́kọ́ ní b tẹ́ wá sample opinion àwọn bá tẹ̀lé wọn pa ah, kí ló dé ọ̀gá pa ah, ìgbà tó ń wà ní school òun ò ní pé so for that reason kò sọmọ kankan tó lè ní ọ̀dà ṣe ìdùnnú rẹ ní kọ́mọ tó ń kọ́kọ́ mọ́ paasi kí ló fẹ́ gbà mẹ́ so bá a ṣe ní wọn nìyẹn so ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni àwọn tí ń darí ìlú aṣáájú wa bá a fẹ́ bá a kọ̀ ní ìsìn kò sí dandan tá a fẹ́ ṣe àmọ́ fẹ́ràn Buhari náà ni ó dijọ́ tó bá lọ but mistake kan làwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn bí lè pé bóyá ìjọba APC nìkan ló jẹ́ kí nǹkan wọn kì í ṣe ìjọba APC ló jẹ́ kí nǹkan wọn nǹkan kan lẹ̀ wọ́n globally ni nǹkan ṣe kí ni o nǹkan kan lẹ̀ wọ́n globally ni mo láwọn èèyàn dáadáa lamẹ́ríkà nínú wọn náà nìyá tá à ń bá ṣe program ni wọ́n ní òróró táwọn rà ní sixteen dollars tẹ́lẹ̀ ó ti di forty dollars sínsìn mo mọ̀ pé àwọn náà bí ò bá tiẹ̀ tí ì jù bẹ́ẹ̀ lọ so kì í ṣe nàìjíríà nìkan àwọn èèyàn wá àtàṣe ẹ̀ mọ́gbà apc ah, lójú wọn kì í ṣe apc oyin kankanlẹ̀ wọ́ globally ni it's a global problem not Nigeria problem ṣùgbọ́n kàn pé àwa ń tiwa ìṣòro táwa kàn ní ni pé gbogbo wa là ń wá white collar job gbogbo wa là ń wá white collar job a fẹ́ lọ sóko mọ́ then àwọn tó tún wá ń lọ àwọn boko haram àwọn kidnappers wọn à jẹ́ ká roko dé gbogbo àwọn tó jẹ́ kí nǹkan wọn nàìjíríà nìyẹn then gbogbo wa ń sìn mélòó nu wa ló ń jẹ local rice á lọ lókúta ẹ gbogbo àwọn tá a sì ń sá lọ yẹn náà ráìsì wọn náà ń jẹ ọlọ́mọṣà bá ń ṣe dáadáa fún màmá mi kan kó àwọn ráìsì mi lá àwọn wọn kọ́ kó ránṣẹ́ kódà ń gbàtà jẹ́ díẹ̀ náà mo tún láǹfààní àti lọ tún bun àwọn èèyàn mi kọ̀ọ̀kan gbà ẹ wo orú ráìsì náà tẹ́yìn náà bá lè jẹ́ you understand ah patronize àwọn nǹkan tó jẹ́ tiwa because we see it as being inferior lójú tiwa ó wà inferior kò ń ṣe nǹkan tó dáa ṣùgbọ́n àfi tá a bá tá bá fowó ara wa ra poison èyí tá ti preserve for more than ten years ago ìyẹn ni wàá máa ń dùn lẹ́nu wa. Hmm kọ́lọ̀ ṣe dáa so aláyàhá ẹ mẹ́jọ àárò pé ìjọba APC ló jẹ́ kí nǹkan wọn o kìí ṣe ìjọba APC o nǹkan kalẹ̀ wọn generally so now àwọn mẹ́ta míì tó yẹ pé tó bá ń fẹ́ràn wa ni ká fẹ́ràn wọn tó àbá sì fẹ́ràn wa àgùdọ̀ fẹ́ràn wọn àwọn àkọ́kọ́ bẹ̀ náà nìyàwó tá a bá ní bí èèyàn ti ẹ̀ pa ẹ̀fọ́ èèyàn fi túláàsì fẹ́ obìnrin torí tó bá fẹ́ obìnrin ní túláàsì ìyàwó rẹ̀ ò fẹ́ràn rẹ̀ òun fagídí fẹ́ràn rẹ̀ òun ni ó ṣekú pa ọ́. dáadáa yóò ṣekún pa ọ torí obìnrin kan ò ní dúró nǹkan ṣẹlẹ̀ ní my CEO. bẹ́ẹ̀ni sá. ọ̀gá very close to me ó tó sí ọmọ kan ó ti ó náwó fọmọ yẹn bí ni ọmọ yẹn ò gbà fún ẹ ọmọ tó ṣẹlẹ̀ lítà lẹ́tà ló ṣe wá ń ọmọ tó ń kọ́ iṣẹ́ ló ń fẹ́ ọmọ ó wá ká ọmọ lókè à ah, ayé òun o ọmọ tí ọmọ tóun fẹ́ gbẹ̀mí ara òun sí tóun ò rí tóun tí ò gbà fún ọmọ iṣẹ́ òun tí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ gan ni kò tí graduate àwọn náà àwọn náà ń ṣàyàn rẹ̀ ká ó ní ayé obìnrin mọ̀ bàjẹ́ mọ́ ayé obìnrin ò bàjẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí àdánwò ni ibi ọlọ́run nìkan ló ẹni tí ń fẹ́ràn rẹ ó lè ó lè ẹni tí ń fẹ́ràn rẹ ó lè má rí ti ẹrù àbẹ́ tó ń fẹ́ràn ó lè má rí ti ẹrù kó yẹ pé tọ̀lẹ́ ni tí ó máa ríro so akọ́mẹ̀ ni ìyàwó rẹ tí bá fẹ́ràn rẹ ni ọ̀fẹ́ láti fẹ́ràn rẹ tó yẹ pé ètò òlélé ni ọ̀kẹ́ ẹ̀bẹ̀ kọjọ máa kó máa sin lọ́wọ́ lára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni eh, ọmọ ìyá èèyàn hmm. ọmọ ìyá èèyàn tá bá ń fẹ́ràn rẹ ni ọ fẹ́ràn wọn o bàbá ti fẹ́ràn rẹ títí mọ̀lẹ́bí bá dé ẹ̀jọ̀ máa ṣe àgùdọ̀ yára wa àgùdọ̀ jákun ẹbí gẹ́gẹ́ bá mi sọ́lá sáà mi ṣe fún wa pé láyé tó lè jẹ́ náà kọtị ụrọ kọ́ọ̀tì kọtị ẹni tí ń bá ń jákun ẹbí ànábì ni wà so ṣùgbọ́n àjọmọ ọmọ mi ni àmì ò lè fọ̀rọ̀ fún bá ń rẹ ni o bí ọba fẹ́ràn rẹ yọ ya ma ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so bákan náà àti ọ̀rẹ́ téèyàn bá ní tí bá ń rẹ ni o tó ọba sì fẹ́ràn rẹ yọra mọ Bẹ́ẹ̀ni. We are going to pick an ideal home because of what we have. Ẹ̀yin tẹ́ wà lórí ètò pẹ̀lú wa, a bá olóòtú wa, a bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nítorí pé àwọn náà jẹ́ ẹni tí wọ́n máa bá yẹn ṣe, bí tí wọ́n náà bá dé ká bá wọn ṣe, wọ́n jẹ́ ẹni tí wọ́n máa ń gbárùkù ti success èèyàn. Bẹ́ẹ̀ bá sọ fún wọn pé ẹ fẹ́ ṣe nǹkan kan tí wọ́n bá lágbára àti ràn yín lọ́wọ́, wọn ó ṣe ń tagbára wọn bá ká, wọn ò ní fojú ré nà ó bá jẹ́ nǹkan tí wọ́n lágbára lójú ẹsẹ̀ gan wọ́n sọ fún pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn ń ṣiṣẹ́ tán tọ́lọ́run bá wá ní kó jáàmù ẹ̀ fábí wà ní ìmọ̀ ṣùgbọ́n tí ò bá wá jáàmù ẹ̀ wọ́n tún wá sọ pé ẹ má bínú sí wa ẹ àwọn rò pé wọ́n tún wá fún yín ní reason pé kì í ṣe pé bóyá àwọn kan neglect yín ẹ abáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ọpẹ́ àkọ́kọ́ òun ni wípé ọlọ́run ọba àlekí ọlá ó ṣẹ̀ṣẹ̀ jogún ilé alálùbáríkà fún wọn lamẹ́ríkà níbi tí wọ́n wà kódà ẹ rí i pé wọn ò jókòó tì wá látàárọ̀ wọ́n òní kò yẹ kó sí program gan torí pọ̀pọ̀ ṣìṣin afẹ́túnléṣe afẹ́ṣe ni wọ́n wà ọ̀gá mi fadilatu sheikh aridiwanula ibrahim abọlọrẹ wọ́n sì tí ì yọ̀ǹda bisimilayi yafuru fún mi ńbẹ lọ́wọ́ wọn orúkọ àwọn àgbàlagbà ní kánáyàn dẹ fún mi síbà wọ́n bá kàn bá mi ní indianapolis àmì bọlẹ pẹ̀lú yín ẹ̀bá kàn bá mi bẹ jìgà so àbájọ máa ṣe gbogbo. Eh, eh, Georgia eh, Atlanta Georgia ẹ bá bá mi bẹ̀ but ọ̀gá ò tí ì yọ̀ǹda bisimilayi ya fúru fún mi bóyá tí wọ́n bá yọ̀ǹda rẹ̀ fún mi inshallah ẹ sì máa rí mi so lẹ́nìí wọ́n kó lọ sí inú ilé wọn tuntun tọ́lọ́wọ́n bá yọ̀ǹda fún wọn a wàá fi bíi fifteen minutes tó kù yìí a fi ṣàdúrà fún wọn kọ́lọ́wọ́n ò kójọ mo ka àdìsí kan ní àná àbíjẹta ànábì sallallahu alaihi wasallam ànábì ni ọlọ́run ò ní dáwọ́ ṣíṣoore fún ẹrú ẹ gbọ́ mi yé ọlọ́run ò ní dáwọ́ ṣíṣe oore fún ẹrú náà lókùrú ìgbà tí ò bá ti sí kèéta nínú lọ́kàn ẹrú náà ẹ gbọ́dọ̀ yẹn yé ọlọ́run ó máa ṣe oore yóò kọ̀ntínú láti máa ṣe oore fún ẹrú náà lókùrú ìgbà tó ṣe wípé kò sí kèéta lọ́kàn rẹ̀ ṣe é pẹ́ nǹkan rẹ̀ ò wúrí bó bá rí déyìn ara mọ́tò tuntun báyìí inú rẹ̀ ó mọ̀ bàjẹ́ ni bàbá lẹ́yìn kọ́lé báyìí inú rẹ̀ ò ní dùn tọ́ba ah, ọmọ èèyàn ṣe graduation ó ṣe wòlímọ̀ kò sí nǹkan etí máa dùn mọ́ irú ẹni yẹn kò ní kúrò lójú kan ṣùgbọ́n ẹni tí bá ti dunnú sóore olóore ẹni tí bá ti yọ̀ sí nǹkan oníǹkan ọlọ́run ò ní gbò ní yẹ àfi kọ́lọ́run máa ṣàlékún dáadáa fún ẹni yẹn nítorí pé àwọn tí wọn kò sí kẹta lọ́kàn wọn àtọkọ àtìyàwó náà lọ́lọ́run ṣe ń gbé ga lọ́lọ́run ṣe ń gbé wọn ga bó ṣe ń gbé wọn ga níbi tó wà náà ni ò gbàgbé ìpín wọn náà ní nàìjíríà tọ́lọ́run sì tún ṣàánú wọn bíi náà àwa bẹ̀ lọ́hùn èyí tí ọlọ́run ṣe ìjogún fún yín ilé alálùbáríkà and ideal home ọlọ́run mọ̀ ṣe ní sábàbí ikú fún yín o ọlọ́run mọ̀ ṣe ní sábàbí ikú fún yín o ẹlòmíín bẹ bẹ́ẹ̀ jẹ́ pé ilé tó kọ́ náà òun náà ló ṣe sábàbí ikú fún ọlọ́run mọ̀ ṣe tiyín bẹ́ẹ̀ o ọlọ́run kó wá ṣe níbẹ̀rẹ̀ oore ọlọ́run kó ṣe níbẹ̀rẹ̀ oore fún yín ọlọ́run kó wá jọ kó jọ abẹ nínú ọlánú àánú ẹ̀ torí gbogbo nǹkan ara ni lọ́dọ̀ ọlọ́run o gbogbo nǹkan ara ni lọ́dọ̀ ọlọ́run kò sí ní tí ọ̀dà lọ́dọ̀ ọlọ́run o àwa lábẹ́rẹ́ níta fẹ́ o abẹ ọlọ́run ọlọ́run o ikú tó yàwọ́ ọlọ́run mọ́jọ mẹ́yìn méjèèjì lọ. àrùn ní gbé yín dè ní da yín lágara ọlọ́run o abẹ ọ fúnlé Sheikh Ridwanullah Abọ́lọ́rẹ́ má fi yín ṣẹ̀sìn kẹ́yìn yìí ọlọ́run ò má jẹ́ gba bára kẹ́yìn ọ̀la ọlọ́run ò má jẹ́ kí gbajúmọ̀ yín ó wọ mi láéláé ìrìnà yín ọlọ́mọ gbà lọ́wọ́ yín ìsọ̀rọ̀ yín ọlọ́mọ gbà lọ́wọ́ yín ìgbọ́rọ̀ yín ọlọ́mọ gbà lọ́wọ́ yín abẹ́ ọlọ́run fún yín abẹ́ ọlọ́run fún yín ilà àmàmì inṣàlá èyí tó ọlọ́run ń ṣe fún yín it is just an introduction to preamble of where he is taking you guys to ìbí ẹ̀ tí ìbẹ̀rẹ̀ oore tọ́lọ́run ọba àlékiọlá fẹ́ ṣe fún yín ẹ̀ tí ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń sọ pé the sky is the limit àbí but for you this the sky is the starting point o ṣàpẹ sábà méje la ní tó bá rárí bẹ́ẹ̀ á wá yí padà pé the sky is the starting point ọlọ́run ò yóò elevate yín ọlọ́run ò ní kò ní eh, kò ní horizontal eh, ọlọ́run yóò mọ elevate yín ni kò ní kò ní horizontalize yín láéláé kò wá sí bẹ́ẹ̀ ṣe wá wù kẹ́ ẹ lè lo dáólà tó gbogbo wa là ń ṣàdúrà fún yín o ní eh, marital affairs èmi jẹ́ ẹni tó gbá front ni o ọlọ́run abẹ́ ọ gbogbo ààyè tó wù káwọn ọmọ gbogbo dáadáa tó wù kẹ́ ẹ lè ṣe gbogbo dáadáa tó wù kẹ́ ẹ lè máa ṣe gbogbo tó wù káyé lè máa appreciate nínú tẹ́ ẹ ṣe ọlọ́run jẹ́ kíta àwọn ọmọ yóò ju ti ń lọ. àmín yàrá ọlọ́run jẹ́ kíta àwọn ọmọ yóò ju ti ń lọ ẹ rí wípé nílẹ̀ yorùbá tí bàbá bá papòdà tá bá rí ọmọ tá bá rí ọmọ wọ́n ní ah, ó ṣe nǹkan báyìí ọmọ lọ́wọ́ ta ni wọ́n lọ́mọ wọn ah, kò gbúdọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí bí bàbá rẹ̀ ti ṣe náà nù nígbà tí ń bẹ láyé ọlọ́run o mọ́ṣàjẹ́ kí táwọn ọmọ yẹn mọ́ṣàjẹ́ ojú ti lọ àmọ́ gbogbo ètò ẹ̀ lò láyé ọlọ́run jẹ́ lò látàrí dáadáa ẹ̀ ọlọ́run ẹ̀ ń bẹ láyé ọlọ́run jẹ́ máa bẹ dáadáa ọlọ́run kó túbọ̀ ṣí náà àánú rẹ̀ kó ṣí fún yín gbogbo wa tá a wà ní marital affairs à ń ṣàdúrà fún yín pé ilé yìí o ilé tẹ̀ ṣẹ̀ kó lọ ọlọ́run níjó gbóná mọ́ yín o ọlọ́run níjó gbóná mọ́ yín o ọlọ́run ní jó gbóná mọ́ yín o ọlọ́run ní jó gbóná mọ́ yín o ọlọ́run sì ní í ṣe nílé kò ní ṣe nílé kò ní ṣe nílé tí ó sọ yín lẹ́nu pé ká sì túmọ̀ ká kú rọra dúró síbi tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbá dáa fún ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún yín o èyí tó tún wá ju eléyìí tẹ̀sẹ̀ kó sí lọ ọlọ́run tún yọ̀ǹda ẹ̀ fún yín àdìgbòwò àtà ń ṣe ámì náà fún wọn náà gbogbo wa pátápátá ọlọ́run ó nítorí pé ọ̀gá mi máa ń fẹ́ràn kéèyàn ṣàdúrà kó sì fi súra alukur'an kó fi tì lẹ́gbẹ̀ẹ́ màá kọ́kọ́ ka àwọn súra ìṣọ́ táwọn afáà sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ń kà á lójúmọ́ ẹ̀ẹ́dùn ò ní ní kankan tí ó fi ṣe àwa àfihàn àfiwáṣọ fún gbogbo fámìlì àti fúnlé náà ọlọ́run ò èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ má jẹ́ wọn ó ráàyè lọ́dọ̀ yín lẹ́yìn wá gbà náà àwọn àfi sọ́ọ̀tù ní kule lẹ́yìn náà a ṣẹ̀ṣẹ̀ wá fi àwọn àyà mẹ́wàá tó gbẹ̀yìn àyà alukur'an a ṣẹ̀ wá fi lè e. kọ́lọ́n kó jọ èyí tá à ń ṣe ní ọ̀sán ní ní ní ọ̀dọ̀ àmì lóru lọ́dọ̀ tiwa tí jọ̀sán lọ́dọ̀ tí tó pé gbogbo àsìkò yìí náà àsìkò kan náà ni lọ́dọ̀ ọlọ́run abẹ́lọ́ àdúrà náà ọlọ́run mọ́ṣá máa gbà ẹ ọlọ́run mọ́ṣá wọlé àwọn ìyá wa tí wọ́n ń bẹ lórí ètò màmá wa olúwa ọlá olúwa grace ọlọ́run àdúrà tá a ṣe ọlọ́run mọ́ṣá ìgbà fún wa àti gbogbo àtàwà lórí platform pàápàá àdúrà tá a fẹ́ ṣe fún Ibrahim Ridwan abọlọrẹ àti ìfẹ́ ọládàpọ̀ ájá ìfẹ́ ọládàpọ̀ ọlọ́mọṣàbà gbàdúrà náà o lórí wọn ọlọ́mọṣà gbàdúrà náà lórí àwọn ọmọ ọlọ́mọṣà gbàdúrà náà lórí àwa olólùfẹ́ wọn ọlọ́mọṣà gbàdúrà náà ọlọ́lá haúlá wàlá quwwata illa billah a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin الالف لا بسم الله الرحمن الرحيم الف لا من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهده حفظهما ولا إلا العظيم آمن الرسول بما أنزل عليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفارق بين أحد من رسله وقالوا سمينا وأطعنا غفرانك ربنا وإليك مصير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 أمم. ولا ولتنظر نفس ما قدمت الغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم ولا هم الفاسقون لا أمم. يستوي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم الفائزون لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصديا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا اله الا هو علم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله يا ما يشركون هو الله الخالق البارئ والمصور له الاسماء والحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم <laughs> بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض دلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور آمنتم من في السماء يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدا عاد من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشاكم وجعل لكم سمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذراكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا وكيل وكيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله فمن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في الضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم فمن يأتيكم بماء معين نعم ó àwọn àyà àsúrà mẹ́wàá tó gbẹ̀yìn alukur'an abẹ́lọ́hùn Eh, ọlọ́run kó wọlá bí àwọn àgbàlagbà tí máa sà bẹ́ẹ̀ náà láṣẹ sàlálẹ̀ abẹ́lọ́run ọlá alimam sheikh ridwanullah abọlọ́rẹ́ àti ìfẹ́ ọládàpọ̀ ọlọ́run níjọ́lá yín wálẹ̀ láéláé eh, ọlọ́run á ọ̀pọ̀lọpọ̀ àrísìkì ọlọ́run fi kun fún yín ọlọ́run ó fi ọlọ́run fi kun fún yín ọlọ́run fi àlàáfíà ọlọ́run fi kun fún yín mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ò ní fi jẹ yóò rówó náà ná lálàáfíà bá tún wá ń bẹ yóò rí nǹkan náà yóò fi ṣe pẹ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í yára wọn árísìkí ẹ̀mí gígùn àtàlàáfíà ọlọ́run mọ́ fi kẹ́yìn yín láéláé máyà yín yà kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta ọ̀làlà haúlà wàlà kúwàtà ìlà bìlà a'udhu billahi minash shaitani rajim. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بهجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراون ويمنعون الماعون الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق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 mọ́ṣà ìdààbò ẹ̀bùn yín ọlọ́run èyí tá a fi wá rísíkù fún yín ọlọ́run mọ́ṣà jẹ́ kí rísíkù yín mọ́ṣà jẹ́ ó lékún ọlọ́run ẹ gbogbo ẹni bá ro kúrò yín òní ọmọ lọ ṣáájú yín o gbogbo ẹni tó bá ra burú ròyìn òní ọmọ ọláburú náà ó ṣe o ọlàlá haula wàlá kúwàtà ìlà allahumma hamna bil ذكرني من ما نسيت وعلمني من ما هجرت وارزقني تلاوة أنا الصلاة وجعله لي حجة يا رب العالمين اللهم اسلل الذي هو عصمة أمري لي دنياي التي فيها معاشي لي الآخرة التي فيها معادي وجعل الحياة زيادة في كل خير وجعل الموت رحمة في كل شر اللهم اجعل خير أمري آخره وخير أمر خاتمه خمر فيه اللهم اسألك عيشة غنية ومية سوية مرضا غير مكسر ولا فاتح اللهم لا اسالك خير المساله وخير الدعاء وخير الجاي وخير العلم وخير العمل وخير الصحابه وخير الحياة وخير مماتي وخير الرزاق الموازين وحقق ايماني ورفع درجاته وتقبل صلاتي وافرق خطيئتي واسالك من الجنه اللهم اسالك موجبات رحمتك وأزعم مغفرتك وسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجينا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اقسم لنا من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبالغنا بها جنتك ومن أكل ما تهون به علينا مصائب الدنيا kuma ci na biya suma ina abisuwa na kuwa ci na ma'aita na wajen wa'ayar ta minna a ja tsara na matara mana hasuwa dana wala ta jel musiba ta nafi dini na wala ta jel dina akbar hamina wala ma bilago a ilmina wala ta sa'ita na ma na hamina wala wala ta dala na zamba ni la ولا هم إلى فرجته ولا دين إلى قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيت يا أرحم الراحمين ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا اللهم نحن عبادك وابن عبادك وابن أمتك ناصية بيدك ماذا فيها حكمك عدل فيها قضاؤك نسألك الله بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو لم تو أحدا من خلقك أو استأذنت به في الغيب عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجل أحزاننا وذهب أمومنا ومؤمنا وأبدل بمكان حسن فرحا برحمتك يا أرحم الراحمين الله يا حي يا قيوم يا دافع يا قوي يا قهار يا مقسم بكرم على بكرك يا من اخرج انا من الجنه وهذا بقول ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا كنا من الخاسرين ويا من ضر ايوب وشفع بقول وايوب اذ لنا مسنا دور وانت ارحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من دور واتينا اهله حفظا ورحمه من جنة ذكرى للعابدين ويا من جعل اداء لموسى رجاء بقول ربنا انك اتيت فرعون وملأه زينة واموالا في الحياه الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اتمس على اموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الاليم ويا من رفع عيسى الى السماء بقول يقول وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لا في شك منه ما لهم به من علم إلا اتباع ظني وما قتلوه يكينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما ويا من جعل يونس في بطن الحوت وأخرجه بقول لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك سبحانك إني كنت من الظالمين ويا من نجا نوح وقومه مما يطوفان بقول فإذا نعم. سويت أنت أمرك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل ربي أنزلني منزلا وقد خير المنزلين ويا من سلم إبراهيم منا نمرض بقول قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم وأرادوا به كيدا فجعلهم الأكثرين سلمنا من كل الفاز والحزن والهم والغم والذل والشر والفقر والمرض والشقاق والفسوق من كل ذي شر ومن جميع مصائب الدنيا والآخرة يا رحم الراحمين ويا من أخرج يوسف من قيامة الجب وزانه بالحسنى بقول ربي قلتني من الملك ولم تلم تأويل حديث فاضل السماوات أنت ولي في الدنيا والآخرة توفني عليك نبي صالح يا قديم الإحسان إحسانك القديم يا دائم يا قائم يا كريم حسبنا الله ونعم الوكيل امين يا رب المولى ونعم النصير واذكر عبدنا ايوب اذ نادى مستنيا شيطان بنصب وعذاب الكذب رجلك هذا مغتسل بارد وشربنا له اعلى مثل رحمه من وذكرى لاولي الالباب اللهم نحن عبادك وابن عبادك وابن امتك نافيه بيدك ماذا فيها حكمك عدل فيها قضاءك نسالك الله بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو آه، تو أحدا من خلقك أو استأثرت به في الغيب عندك أن تجعل القرآن بها قلوبنا ونور صدورنا وشلاء أحزاننا وتبي همومنا وهمومنا وأبدل في مكان حسن برحمتك يا الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين واهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا نعم. يحيطون بجميع علمه الا بما شاء وسع كرسيه سماوات الارض ولا يهده حفظه ما هو العلي العظيم اعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اعوذ برب الناس ملك الناس لا الناس من شر الوسواس الخناس الذي يوسوس في الناس من الجنات والناس جاء نصر الله والفاتح جاء نصر الله والفاتح جاء نصر الله والفاتح جاء نصر الله والفاتح جاء نصر الله والفاتح جاء نصر الفتح جاء نصر الفتح بديع السماوات والارض واذا قضى امرا فانما يقول له كن فيكون قالت ربي ان يكون لي ولد وامسسني بشر قال كذلك الله يخلق ما يشاء اذا قضى امرا فانما يقول له كن فيكون ان مثل عيسى عند الله كمثل ادم خلقه من تراب ثم قال له كن فيكون وهو الذي خلق السماوات والارض بالحق ويوم يقول كن فيكون انما قولنا عن شيء اذا اردنا ان نقول له كن فيكون ما كان لله يتخذ من ولد سبحانه لا قضى أمرا بينما يقول له فاكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فاكون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له فاكون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل محمد حمد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة كما النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الأخير وسلم تسليما كثيرا olùwàjà ó دارا ọlọ́run jẹ́ òrọ̀rùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò ilé ayé ìnírọ̀rùn olúwa jẹ́ ó dára àmín olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò ilé ayé ìnírọ̀rùn olùwàjà ò dára àmì oníbàjẹ́ fún yìí àmì oníkóró fún yìí àmì onídojúrú fún yìí àmì oníbàjẹ́ fún yìí àmì ṣètò lé ayé yìí nírọ̀rùn olùwàjà ò dára àmì olùwàjà ò dára ọlọ́run jẹ́ ọ̀rọ̀rùn olúwa jẹ́ ó dára ọlọ́run jẹ́ ó rọrùn ṣètò lé ayé yìí ní rọrùn olúwa jẹ́ ó dára àmín ṣètò lé ayé yìí ní rọrùn olúwa jẹ́ ó dára àmín ètò ilé ayé yìí nírọ̀rùn olúwa jẹ́ ò dára alọ́mọ àmì alọ́mọ àmì alọ́ ọ̀dà pé màmá wa grace inú wọn ló dùn jù lónìí. inú yín tó dẹ̀ ń dùn náà ọlọ́run yóò jẹ́ ó o. àmín àmín. àwọn òyìn bá yín jẹ́ èyí tẹ́yìn náà fẹ́ lóore ọlọ́run ó ṣe fún yín èyí tó kù tẹ́yìn náà retí lóore pé ọlọ́run ò ò bá ṣiṣẹ́ lé fún mi ọlọ́run ó ṣe fún yín lóore ọlọ́run ní ọlọ́run ní kánjú pẹ̀yìn náà ọlọ́lá haola wàlá kò wàtà abìlà so ìyún jẹ́ fún ti màmá wa CEO loni, èyí táwa náà lè lò nu lónìí láti lo ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àgbà gbogbo tá a olúwa fún mi ọlọ́run kò mọ̀ ṣàbà dúró tẹ̀yìn náà o ọlọ́run ṣàbà ṣe dáadáa fún ẹ ṣeun ọlọ́run ó dúró tì í bí ọ̀rọ̀ náà ṣe ni ògùn ọlọ́run tó bá di ọsẹ tí ń bọ̀ wá á tẹ̀síwájú níbi tá a bá dé ọlọ́run kò ju tó ń ẹ a tó ìmáàmù ẹ ṣe ooo lágbára Ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun àwọn táwa lórí ètò àwọn tó kí mi ẹ ṣe o ẹ ṣe o mo really appreciate o ìyákárí lágbára Ọlọ́run sáádà lórí ètò owó tí bàbá wa mo ti wà pé orúkọ wọn tó fún wa pé ká fún àwọn èèyàn sọ àwọn táwa lórí ètò nìkan la máa gba owó yẹn ẹja send account number sọ tó bá ti torí olóòtú bá ti ṣẹ́tù. ó ti dọwọ́ ó ti dọwọ́ àdúrà nù ó ti dọwọ́ àdúrà nù. nọ́mọ́ àwọn fún máàmù lówó àdúrà dènà àwọn tó wá kú lọ sí ìyàwó olúwa fún mi kẹ́yẹn náà a máa tún fún wọn lówó. Oh, okay. ó ti wá fún àwọn ọmọ mi ọlọ́run máa ṣe rọrùn lágbára ọlọ́run. àmín àmín àmín. all right so ẹ ẹ ṣé mo rí appreciate ẹ̀yin ẹ̀yọ́ wa ẹ ṣé o account number o so ká lè fún àwọn tó wà ní online. ṣé ṣe ti ṣe àwọn tó wà ní online. àwọn tó so next week lágbára ọlọ́run a máa ti fara a ti máa wá sí i. Inshallah, Inshallah. So, all right. Sir. Mm. Sir, mo really appreciate it. hello. ṣàwájú ọ̀sẹ̀ tí ń bọ̀ wá lọ. Lágbára. Agbára All sir. sá, sir. ṣe sá, máṣálá sá. Àwọn àlefà ń